ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ẹ jẹ́ ká wá dira mú ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ká ṣọ́ra wa ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ẹ jẹ́ ká wá la ojú ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ká ṣọ́ra wa ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ẹ jẹ́ ká wá dira mú ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ká ṣọ́ra wa ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ẹ jẹ́ ká wá la ojú ẹ jẹ́ ká wá sowọ́pọ̀ ká ṣọ́ra wa. ìrìn àjò láwà nílé ayé o. ìrìn àjò láwà. ìrìn àjò láwà nílé o. ìrìn àjò

house to walk.